mọ́mí wa mọ́mí wa ẹ dákun ẹ ká sàn ẹ kú ọjà o ẹ jọ kí ló ń tẹ yí bá a sọ lórí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àtàyè ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé ṣe ń lọ. ẹ ṣe sà nǹkan tá a ní lórí ẹ̀ ní pé ẹ bá wa pa àwọn ìjọba wa tó bá wí pé wọ́n á ní lórí epo tó bá sọ pé wọ́n á ní lórí epo gbogbo gàrí tàǹtà lómi sí àṣẹ ń ta one thousand. èwo lẹ́yìn ta yìí. èmi ń ta gàrí mo ń tẹ́ èlùbọ́ mo jẹ́ ń ta kókò so kò sí kókò. ta. so kílẹ̀ ní kílẹ̀ ní bá wa sọ lórí gbogbo ẹ̀ ó ti lágbára ju gbogbo owó tá a mú lọ tẹ́lẹ̀ fi ń rajà púpọ̀ ní ìsìn níbi tó gbé wọn dé kò ra kankan mọ́ akọ̀rọ̀ má lè di ẹ̀ ká má jókòó lásán ni ṣé àwọn èèyàn wá rajà ni àbí ọjà ni. ṣe ọ̀nà náà wọ́n má lè díẹ̀ díẹ̀ bí àwọn ṣàkóso àti ti tẹ́lẹ̀ ẹni tó yẹ kó ra àpò pé kó lọ́ọ́ tún kálé ìlàrin àpò ló máa rà ẹni tó yẹ kó ra bí ìlàrin àpò ìbájúbá ló máa fi ra kejọba méjì ìlàrin náà máa rà tẹ̀lé ìlàjọ ni wọ́n rà báyìí kì ṣe ọjà láǹpẹ̀. ẹ bá mi sókè ẹ bá mi sókè dákun ibi ọ̀dà lápè o. èyí lọ́wọ́ ń ta ilé báyìí. kékeré ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń ta lápò mẹ́rin àbọ̀ à ń ta lápò márùn ó ti dàpò mẹ́fà àbọ̀ báyìí. ní English ẹ eh, kí ló ń jẹ́ ẹ̀bùn. one thousand one thousand láń ta tẹ́lẹ̀ mílíìsì ó ti di one five one four iye tá ń ta ní ìsìn ìjálẹ̀ ni. so àwòrán wọn lè wá ní báyìí ní tó ń ṣẹlẹ̀ báyìí. àbọ̀wọ̀ wa ni pé kọ́ńtì ọ̀kọ́ṣẹ̀nà lọ́wọ́ fún wa ó ti nílẹ̀ ẹni bá lọ́mọ méjì mẹ́ta tó bá ra sí ọ̀dà ìjẹ́ ìjẹ́ta níjọ́ kan nínú ilé níjọ́ kan la máa ti. ìjẹ́ ìjẹ́ yìí ń gba transfer. ṣé mi ah, ẹ máa gbọ́ èmi látàǹtì lóòótọ́ àwọn sẹ́kìrì ló gba transfer torí wọn ò gbà lóko. wọn ò gbà lóko ẹ àwọn èèyàn sọ pé àwọn ò ní káàṣì lọ́wọ́ àwọn ò ní káàṣì lọ́wọ́ bó lẹ́ wá ni ọjà yóò ṣe wá máa lọ nígbà táwọn ò ní káàṣì lọ́wọ́ báyìí. à ń gbà lóko ẹni máa rajà máa mọ́mú ẹ̀dá nínú àwa náà kówó wa dání ni wọn ò gbà lóko. ọkọ̀ transfer lóko ẹ ṣe gan ẹ ṣe gan ajé máa wá lágbára náà ẹ ṣe gan. Point of the agreement is what is up to the 19th of December 2023.